Ire ni mo fẹ́ bàbá lónìí o. Bójúmọ́ ti mọ́ pín mi níre o. Bí mo bá jáde lọ. mo kí yín pé ẹ kú ojúmọ́ níbi tí ẹ ti ń gbọ́ mi ní orúkọ ńlá jésù ojúmọ́ yìí ó máa jẹ́ ojúmọ́ ayọ̀ fún yín gbogbo ibi tí ẹ ti fẹ́ gbọ́ lónìí lórúkọ jésù ìròyìn ayọ̀ lẹ máa gbọ́ ẹ ní bá wọn gbọ́ròyìn ìbànújẹ́ yóò sì dára fún yín gbogbo ẹ̀yin tó jẹ́ pé òní ni ọjọ́ ìbí yín mo kí ẹ̀yin náà pé ẹ kú ọdún ní orúkọ jésù eléyìí kò ní jẹ́ àṣemọ̀ fún yín ọlọ́run ó fìgbà yẹ yín ọlọ́run ó fìgbà rọ̀ yín lọ́rùn ọdún titun yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún yín o bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ jésù kristi olúwa wa ìwé galatia orí five ẹsẹ̀ ten òun ni a ó fi gbàdúà láàárọ̀ yìí galatia orí five ẹsẹ̀ ten bíbélì wípé mo ní ìdánilójú nínú olúwa pé ẹ kò ní ní ọkàn mìíràn ṣùgbọ́n ẹni tí ń yọ yín lẹ́nu yóò gba ìdájọ́ ọlọ́run ẹni yòówù kò jẹ hallelujah nínú ọ̀rọ̀ paul apostoli sí àwọn ará galatia ó jẹ́ kó yé wọn wípé bí wọn ò bá ti ní ọkàn mìíràn pé gbogbo ẹni tó bá yọ wọn lẹ́nu irú ẹni bẹ́ẹ̀ máa gba ìdájọ́ ọlọ́run kí ni à ń pè ní ọkàn mìíràn ìyẹn ni ọkàn búburú ìyẹn ni ọkàn ibi sí ọmọnìkejì ọkàn tó ń ro èrò burúkú sí ọmọnìkejì paul wá ń sọ fún wọn pé bí wọn ò bá nírú ọkàn bẹ́ẹ̀ tí wọn ò ro èrò burúkú sí ọmọnìkejì tí wọn ò gbìmọ̀ ibi sí ẹnikẹ́ni ó wáá fi dá wọn lójú pé ẹnikẹ́ni tó bá wá ń yọ wọn lẹ́nu nígbà náà ó ní yóò gba ìdájọ́ ọlọ́run èmi náà fi ń dá ìwọ náà lójú pé tí o bá ti ní ọkàn mìíràn tó o ní ọkàn ibi sí ọmọnìkejì tó o ní ọkàn búburú mo fẹ́ kó o fi ọkàn rẹ balẹ̀ ní ìdánilójú wípé ẹnikẹ́ni tó bá lóun ọ̀yọ́ lẹ́nu òun náà ó ru ìdájọ́ ọlọ́run tó o bá ti gbàgbọ́ pẹ̀lú tí mo sọ yìí ó yá tẹ́wọ́ jẹ́ kí n súre fún ọ. láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀dákẹ́dà tó bá yọ ọ́ lẹ́nu lórúkọ jésù ìdájọ́ ọlọ́run kó wá sórí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi láàárọ̀ yìí tí mo bá rí ẹnikẹ́ni tó ń fi ayé nìyín lára lónìí kí olúwa kó mú wọn so ẹ̀dákẹ́dà tó ní àfikún ń gbá ọ wọlé ẹ̀dákẹ́dà tó ní àfikún ń gbá ọ wọlé ẹ̀dákẹ́dà tó lóun ọ̀fẹ́ gbóhùn rẹ mọ́ ládùúgbò níbi iṣẹ́ lọ́jà bí wọn ò bá ronú lórúkọ Jésù Kristi kí Ọlọ́run kò sọ wọ́n sínú ìdè bẹ́ẹ̀ ni yóò rí mo gbàdúrà fún yín láàárọ̀ bí a ṣe ń jáde kí Olúwa kó máa bá yín lọ agbára Ọlọ́run kó sì jìbò yín ààbò tí ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù kó wà lórí yín ẹ gba ìròyìn ayọ̀ lónìí ẹ ní gba ìròyìn ìbànújẹ́ bẹ́ẹ̀ ni yóò rí a gbàdúrà fún àwọn ọba ládéládé lórúkọ Jésù ìtẹ́ ò ní gbóná mọ́ yín o lórúkọ Jésù gbogbo ibi tẹ́ ẹ jọba sí yóò máa tòrò ìlú yín yóò máa tùbà lórúkọ jésù ìdágìrì àti ìdáwóró kò ní dé bá agbègbè yín o gbogbo àwọn tí ń darí wa ní ẹ̀ka òṣèlú agbàdúrà fún yín ẹ̀mí ìbẹ̀rù ọlọ́run yóò máa jọba lọ́kàn yín bẹ́ẹ̀ ni yóò rí kí àlàáfíà wà ní ìgboro wa kí ayọ̀ ọlọ́run kó wà nú ayé rẹ̀ lónìí kó gba ìròyìn ayọ̀ yóò rí bẹ́ẹ̀ o yóò ṣe bẹ́ẹ̀ lórúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa àmín èmi ni tòótọ́ jeremiah ọmọ òkunlọ́lá láti the african church solution camp àlàáfíà ni fún yín. ire ni mo jí rí ire ayọ̀ lọ́wọ́ olúwa ire àlàáfíà èmi ti rí rẹ̀ gbà èmi ti rí rẹ̀ gbà ó mo rà wá bá ó èmi ti rí rẹ̀ gbà mo rà á nù gbà ó ọlọ́run Jeremiah Òkunlọ́lá.